ẹlẹ́rìí tó jalè nísinsìnyí náà. the same person the same time different locations. ẹ wo mọ mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yẹn ti ń dákẹ́ jù o. n tí mo rí mi ẹni tá à ń lò ló parí àwọn àmì kú ni ó gbà yẹn. bóbìnrin ṣe pọ̀ tó nílé ayé ó ṣe wájú ọmọ olè yẹn lẹ́yìn six láti fẹ́. ọ̀làdé lánàá. ìdálé. mo ṣe kàn fámìlì lórí inú òpin àná gẹ́gẹ́ bí nǹkan tó sọ pé bàbá sọ pé eh. màá lọ sọ́jà eh. màá lọ jalè eh. wọ́n wá mú mi wọ́n wá lù mí kí ìlú ẹ̀ bá ti wọ́ra màá wá gbé oró. kí ló ń sọ ọ̀rẹ́ tó wo dúdú dáadáa gún odò ayé àgbé wọn lọ. bell. Oh. sọ pé Túnbọ̀ ló padà pọ̀. <laughs> Do you realize the evidence of this accusation? I don't care! Accusation kini. ni? Mo sọ fún ẹ pé ọlọ́pàá mọ́ mi, ó sọ pé accusation. Accusation ìraniwo nìyẹn. Ọlọ́pàá mi lọ́mọ. Ee màá gbà mí lórí ọlọ́ọ̀kẹ́. What is wrong with you? What is wrong with me? What is wrong with me? O tún lè máa bí mi question. No, báwo ni ọmọ mi ṣe kú síwájú ilé ẹ̀? Ó ṣe jẹ́ wájú ilé ẹ̀ lọ́mọ mi kúkú sí explain that to me o ṣe jáwájú ilé ọlọ́mọ mi kú sí fi síbẹ̀. Ah. moro ti níṣòro. ìwọ ló máa níṣòro ìwọ ló máa ní ìṣòro. bí mo ṣe wá sínú ilé ìlọ́dọ̀ kan náà nìyẹn tọmọ yẹn rí mi ibi tí mo ti pọ́ ọmọ ìṣeré tó ń kí mi ló bá ní pé ẹ kí mi má máa ìdí àsorí ọmọ òun o ẹ kí ní kan ṣẹlẹ́dẹ̀ ní pàkó tí èmi ò bá kí n ṣe ọ̀rẹ́ gidi i'll be thinking. ọ̀rẹ́ gidi ìwọ ọ̀rẹ́ gidi ṣé ìyọ̀ ni wọ́n yà bẹ̀ ọkọ̀ kí wẹ́rẹ́ níbi náà. ikọ̀ mi ti ṣe é ọ̀rẹ́ ẹ̀ ti ṣàìsàn. ṣùgbọ́n bá lọ náà. kó má lọ sọ wá ṣọ́ọ̀rọ̀ mi ló jẹ́ àbọ̀ rẹ̀ tiẹ̀ ṣọ́ọ̀rọ̀ mi ló jẹ́ àbọ̀ rẹ̀ mo lè pa mí lọ́bọ̀. I saw my son my son was in front of our house. sorry sorry. oh God ṣe ṣe wọ́n ti kí ni. oh my God. my son. Right. My son mi ìmọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yọ́ sókè ìmọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ wọlé mi ò ti. àǹtí náà èmi mọ̀ pé ọ̀rọ̀ yìí ti jù báyìí lọ kí ló ń ṣẹlẹ̀. ọ̀nkọ́lù ẹ̀ ráyè mi ló dé Táyọ̀ ṣì wà lọ́dọ̀ wọn ó ṣì wà lọ́dọ̀ wọn tani mo ṣe bí òun ẹni tí mo ṣe. ká tiẹ̀ wá sọ pé imú níkà ló tọ́ imú tún gọ̀ pẹ̀lú bí mo bá tiẹ̀ lè gbóòórùn àṣebí ṣe bó kó gbọ́ tẹni rí àwọn ọlọ́pàá tí ó dẹ̀ mú Mr. Táyọ̀ yìí ó yẹ kó ti rí nínú findings wọn pé Mr. Tayo kì í ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn pé èèyàn jẹjẹ ni mo kó lè wúrúwà bẹ́ẹ̀ yẹn. wọ́n mọ̀ wọ́n mọ̀ anywhere tó bá bù lọ pẹ̀lú handcuff ní lọ́wọ́ bóyá wọ́n tún ti sọ ṣe ìmọ̀lẹ́sẹ̀ sí mi ò lè sọ. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àǹtí Tina a lè máa wò wọ́n wọ̀ báyìí ó yẹ ká wá nǹkan ṣe sí ni Mr. Tayo kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí. ọkọ̀ ah, ló èyí lè tún sọ̀rọ̀ báyìí mo ti rìn ẹsẹ̀ mi ti bò mo ti gbàwẹ̀ mo ti gbàdúrà olówó gbọ́dẹ́bí tó máa gbà kí ni mo tún fẹ́ ṣe kí ni mo tún fẹ́ ṣe. mo understand nǹkan tó ń go through àmọ́ ẹ má fi ẹnu ara yín kẹfì sọ̀rọ̀ òdì sínú ayé yín ọlọ́run gbàdúrà ọlọ́run gbọ́ ẹ ká tiẹ̀ á pé ìdọ̀tún tó kù nǹkan tó jẹ òun ló Mr. Tayo Kedere ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹni rẹ ni tí ò gbọdọ̀ kú sípò ká kò yẹ kí Mr. Tayo rí mi níbẹ̀ rárá ó yẹ ká wá bá ṣe máa yan wọn kò ń bẹ̀ níwọ̀n ṣèyàn bẹ́ẹ̀. olóòlù ìṣẹ́jú mi ìṣẹ́jú mi má jẹ́ kí Tayo kú síbẹ̀ má jẹ́ kọ́kọ́ mi kú síbẹ̀ ẹ má jẹ́ kó kú síbẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ṣe rí ẹ̀yin àti àlàáfíà yín ibi tí Mr. Tayo wà yẹn wọ́n ní ẹ pẹ̀lẹ́ ẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ a máa nǹkan ṣe sí ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. má bínú pé mo dá ẹ jàre. àìgbọ́n mi mi bínú. ọ̀dọ̀ Tina ni mo ti kúrò sìn. Ah, kí lè wá báwo látọ̀dọ̀ àǹtí Tina. Ah, o èmi ò mọ pé gbogbo àti mo sí ilé yẹn pé kí ni ẹ ti rè ju bí mo ṣe lérò lọ ah. kí ìsìn ti lágbára gan nìyẹn. kí n má parọ́ fún yín burúkú hmm. ṣe nígbà tẹ̀ sí ilé hmm. mo pété àǹtí yẹn o irú obìnrin báyẹn ó ṣọ̀wọ́n lọ́dẹ ọkọ ṣẹ́rí bá ń tiẹ̀ ṣe sáré kiri bó ṣe lè e lọ sí church ló ń lọ sí mosque ló ń sáré kiri kí kọ́kọ́ ṣàlè jọ nínú ìjàmbá tó rárá burúkú tó wà yìí. àti ah, eh, ẹ̀wà gbogbo wàhálà tó ń ṣe torí ọkọ ẹ̀ náà ni bọ́ èmi ò lérò pé eh, Mr. Tayo lè máa wúrú wà bẹ́ẹ̀ yẹn kò ń ṣe èèyàn èèyàn tútù ní abó kárù wà bẹ́ẹ̀ yẹn mọ́ lọ́wọ́ rí. ìwà kí n má parọ́ Mr. bàmà ẹ̀gbọ́n yẹn ń ṣe oníjàgídíjàgan kó tó sọ̀rọ̀ gbọ́ngbà mi gan ya yà máa wọ̀ pé bóyá gbéraga ni kò ń sọ̀rọ̀ ó jẹ́ tù so bó ṣe wá wà nù problem yìí ni kò tẹ̀ yé mi rárá. ẹ délé. sá. máa ran tina lọ́wọ́. Mm. akíwálé fẹ́ ṣe báyìí. jessica mama dá lóhùn bó ṣe wà yẹn mo rò ó máa ń ṣe bí ọmọ kékeré jù ah, ká ní pé àmọ́jọ́ orí ẹ̀ ni a máa rò wípé bóyá bóyá bíi bébì kan ni ẹ́ ah, kí ni ìbá ṣẹlẹ̀ ibi tí mo ti mọ̀ yìí pé mo ní lọ́wọ́ òun nígbà tí mo lọ sílé wọn ọmọ yẹn dẹ̀ jáde láti kí mi i mean that was the first time i was seeing her son ìyẹn dẹ̀ jáde à ah, mọ̀ sí omi náà ni oh my goodness my son kí ni kọ́ mọ gbogbo ọ̀yà ya pé mo ṣẹ̀ṣẹ̀ rọmọ ọ̀rẹ́ mi ǹjẹ́ come come come baby àná adé ń sọ̀rọ̀ nígbà tí mòró máa bọ́ sílẹ̀ ojú ẹ̀ ti dàrú ló bá ní ẹ eh, ideas wo ni mo fẹ́ máa pù sórí ọmọ òun ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn ni mo dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn ni mo ṣe you will think wàá rò pé bóyá mo ń ṣe kankan fọ́mọ yẹn tábà tí ẹ wá ṣe ṣúgà mọ́mì wa títí títí ẹjọ́ ṣé bí ìtòwòrò bọ ọmọ ọmọ rohun that boy is that, that little boy kí ni mo fẹ́ máa ṣe ní rubẹ̀ kí ni mo kí ló fẹ́ ṣe fún mi ọmọ kónkó lóye tó dàbí ìtòṣì mùyàn láyà are you kidding me. ó kò tún wá tọ́ síbẹ̀ o nígbà tó tún wá dípọ̀ ọ̀rọ̀ ọmọ yìí tún wá ṣẹlẹ̀ i will order olórí burúkú tó dẹ̀ pa ọmọ yẹn èpè tí mo ṣẹ́ fún onítọ̀hún lọ́jọ́ náà ọlọ́run ló lọ yẹn ọlọ́run bá bọ́lẹ̀ gan kò lè bọ́ bẹ́ẹ̀. àmín I mean, why would, why would I do that for you? Ṣé bẹ́ẹ̀ mi náà bí tèmi, báwo mo ṣe máa gbàdúrà kọ́mọ kọ́mọ ọ̀rẹ́ mi kú, ọmọ tó kàn innocently ni kó òun wá yọjú sọ̀rọ̀ màmá òun. <sighs> Ẹ̀sùn bọ̀, ṣáà máa bínú sí mo rọ. Gbogbo ọlá sí mọ̀ pé tó bá ti ń bínú, àwọn nǹkan tó máa ń sọ jáde lẹ́nu ò kì í dà. Iyọ̀ ẹ̀ máa ń pọ̀. A máa ṣe ju blóblóbló bí ọmọ sixteen. Má bínú, má bínú sùn bọ̀. Èmi ti mo ti dáríji ẹ tipẹ́tipẹ́. <laughs> o ṣe on a more serious note mo ní bad news kan mayor khalid atini, me mi ò máa in the past three days mo ti ń pè wọn mi have any one of you guys gbúròó wọn. Abalajo, láti bíi three days ago ni mo ti ń pè wọn. <laughs> àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni o àgàgà mayor tó jẹ́ wípé fóònù ò tí ì ní rí ẹ mọ bó ṣe máa ń gbé náà ta máa gbogbo ara máa ń bèrè pé ah, ṣé ó dédé o ti mọ̀ pa fẹ́ pè tẹ́lẹ̀ ni mm-hmm. àwọn mẹ́tẹ̀ẹ̀ta at the same time ló alátìjẹta yẹn kèdè rí títí de sìn èmi náà gbọ́n kankan. ilé tẹ wá ń gbára yín ṣé kò obvious pọ̀ sí gbà yín ni. no má sọ bẹ́ẹ̀ o we are talking a lot of money here gbá wa bíi ti báwo. seventeen million oh, each. mo ti gbọ́ òun rèé ń sìn yín o kò sẹ́ni tó rí i pé wọ́n gbá àwọn ìyá wọn sìn yín o òtọ́ bá wá ṣèdàkejì fún wọn wọn á ní bákan ni nù wọn lè gbá wa bẹ́ẹ̀ yẹn adúrú owó yẹn wá wa lọ. adúrú owó yẹn. <laughs> irọ́ ni o èmi ò lè jẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹn o. ẹ wo ẹ wo ẹ kó ti tiwọn yẹn kúrò ní abọ́ àmọ́ ni kò tiẹ̀ ń wọn rárá. good news dèmi ní fún yín o ẹ rántí àwọn Lebanese mi tí mo máa ń gist yín pa yẹn hmm. wọ́n tún ti san wọlé o sixty five million naira ló wà nínú àkáǹtì mi tó ń mi lọ́wọ́ báyìí wo sí. did you did you did you say sixty five million ṣé òun wà wà ni. wà ẹ bá wò ó mọ̀ ah. pé mo láì kówó gan náà ìwé làbọ̀ máa rọ pé mo rówó. wo ẹ jẹ́ kí mi sàn kan fún yín àtowó olówó àtowó ẹni nínú ni tèmi ni kó ṣáà ti máa send ẹ̀sà account mi kémi dẹ̀ máa rówó ná ló kọ́ mi. <laughs> àwọn lebanese tó tiẹ̀ máa ń sọ pé wọ́n ń gbowó wa gbowó kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń happen kí ni business transaction tẹ̀ ń ṣe. Ah, kó o notice pé Jessica kò fọ̀nà wọn wá sixty five million naira ah Igba mi forty o mọ iye tẹ́tẹ́ million tó wọlé. tó tẹ̀ tí wọlé. ẹ̀yin náà mọ̀ pé mi ò wà greedy so màá fún yín ní fifteen fifteen million naira each. no fifteen million wájú ẹ máa fún wa fifteen million. ó kéré. irú ọ̀hún kò ń wò pé. ah òun wò pé torí pé òṣìṣẹ́ sí lápò there is no problem jọ torí ọlọ́run bá mi dá tiẹ̀ pọ̀ mọ́ tèmi kó bá mi send èmi ní ìdówó yẹn bàjẹ́ bàjẹ́ kò sí problem. ṣọmọ pé ó wà lọ́wọ́ mo rówó kàn dìbò. mi ò ní ìdẹ̀bi ti báwo jọ lọ́jàre mi ò ní ìdí kíni ṣé seventy million ta ìlú yìí tí n bá gba fifty million lọ́wọ́ ẹ̀ kì í ṣe two million ni ó lọ yẹn jọjọjọ mi ò ní ìdí kíni ọ̀rẹ́ mi jẹ́ ní ẹ̀jà rẹ báwo ti ẹ̀yìn ọ̀rọ̀ Lebanese ah, ah. ẹjọ́ lọ sáwọn olè mí tàwọn ọbẹ̀ Lebanese ní kí ló ṣe wá mọ́ wa lé oṣù wọn láìṣe ọ̀rọ̀ bọ̀ ni. Ah, ṣé wọn láìkí ọ̀rọ̀ bọ̀ ó wà ní ó wà ń bẹ̀ o. o ṣe. pé àwọn lè bá ní sàwọn. àwọn sẹpẹsẹpẹ báyìí náà ní ìdíkejì. ẹ kò mú ẹ lọ náà. kò ń ṣe irú ẹ àwọn tó ti ṣe kò mú ẹ lọ kò mú ẹ lọ. àwọn bọ̀bọ̀ nàìjà ń bí. kò fẹ́ ká bàṣẹ jẹ. ẹ kú jókòó bó ni sarabirin tó sọ ni. bó ni. bó hmm. fún un lọ́wọ́ àlàáfíà mi. akérèjayé àyìnwó ọjà akérèjayé àyìnwó ọjà ọmọ tuntun jòjòló abẹjẹ lójú jìnní jìnní jìnní ẹlẹ́mọ̀nká àjànàmọ̀nká kókókó là á kànlẹ̀kùn ọ̀nà tó lè bá fi lélẹ̀kọ́ làlejò tọ̀. ọ̀rọ̀ hmm. ọmọkùnrin tẹ́ ẹ bọ́rọ̀ rẹ̀ wáyé inú àhámọ́ ńlá ló wà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jami ti dààmú ọ̀rẹ́ ọmọkùnrin tẹ̀ ń wò yìí ó ti sùn níbi tí ò ti yóò sùn kódà ọ̀hán òun ló ṣalátakò bí òṣèlú jẹ́ èèyàn mọ́ láyé tí fi di sùn lásìkò ayé rẹ̀. bàbá ẹjọ ọmọ yín ò yé mi ẹrù yé mi. máa gbọ́ wọ́n bá sọ pé omi ní paná mo gbà ṣùgbọ́n gbogbo ejò kan jíjẹ torí pé kí ni ẹni tó bá gbóró mi kọ́ ni ó pọ̀ ọkọlọ ẹjọ ọ̀rọ̀ tí bàbá sọ yé mi yé láyé mi. ẹ bàbá ẹjọ ẹ bá wa jẹ kí ó yé wa dáadáa ẹjọ ẹnà ń bẹ dáadáa. ọ̀rẹ́ arákùnrin tẹ ẹ mọ́rọ̀ rẹ̀ wáyé ó ti bá obìnrin mi lájọṣepọ̀ yàtọ̀ sóbìnrin tó fẹ́ lé. ó ń ṣọkọ mi bàbá ó ń ṣọkọ ah ọkọ olùṣèbí nébọ̀ wà ní àwọn ọkọ mi ò lẹ́lòmí èmi nìkan ló fẹ́ èmi. ọ̀ padà ó ti ń kéwèé jù èmi ní bọ́rọ̀ ṣe rí rèé ìwọ ni bá lọ bọ́kọ̀ rẹ dáadáa kẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé ọmọbìnrin wo ló gorí rẹ̀ àtàmọ̀kẹ́mọ́kẹ́ yẹn dàgbà bá a bá pe ọkọ rẹ wá bí kò ní jẹ́ kódà devil. Hello? Hello? Hello? Ah, mo máa O ní believe pé Jessica send fifty million account mi. O ní believe èmi náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè ẹ́ ń sìn ló pè mí yìí. ṣe rá láti ni. Èmi rò pé ó kàn bú Lex wá gbà tí ó ń sọ̀rọ̀ ni. Bóyá kò fẹ́ ká máa dúrà lórí nǹkan táwọn bọ̀bọ̀ yẹn ṣe fún wa. That's what I figured too, but ah, <laughs> wọ́n mi ò ní parọ́ fún ẹ, orí Jessica bá mi o. I don't know but ah ó kò sì tó kàn mí o àti rà láti àti rà láti náà nìyẹn. ẹni wípé kò ní kí n sọ fún ẹni ṣá. ok ok èmi náà rí later all right. Jessica ah well I don't get a lot. God willing. ah ó ti sún mi àìmọye àwọn èèyàn tó tiẹ̀ wá mi báyìí tó yẹ pé ó ti pẹ́ tán ti wà bí wọn ọ̀dẹ̀ tí ṣèdájọ́ fún wọn ọlọ́run ló mọ how long tèmi máa fi wà mí báyìí sí tiwa ò ní rí bẹ́ẹ̀ kó má bàa rí bẹ́ẹ̀ ni mo ṣe wà ń bíbá um, ọ̀dọ̀ bàbá tí ọkọ olúmídé mú mi lọ bá òun ni wọ́n ti sọ̀rọ̀ kan. ọ̀rọ̀ wo ni. Táyọ̀ jọ mo fi Ọlọ́run bẹ̀ má parọ́ fún mi o kí gbogbo wa láì má bàa já sí pàbó. fún òde bá mi sọ̀rọ̀ náà. obìnrin wo ni aláàánú ẹ̀ tẹjọ wa torí ọ̀dọ̀ ẹni gbogbo wa láì ti wà. obìnrin aláàánú. ronú sí dáadáa má jẹ́ kí wàhálà mi já sí òfò. Oh my God. Madam Jessica lórúkọ. Madam Jessica. Jọ̀ọ́ má bínú. Ta ni Madam Jessica? Ibo ni mo mọ̀ tó ń gbé. You don't know where she stays. Táyọ̀ lóòótọ́ ló ti fẹ́ ṣègbéyàwó àmọ́ tó bá ṣègbéyàwó ẹ̀ tán wọ́n rí pé ìyàwó ẹ̀ nìkan ló ní ẹ o èmi àti ìyàwó ẹ̀ àjọ máa pín ẹ lò. èèyàn ṣe problem anytime tẹ bá ní me just call me. are you sure? of course. okay gba. ẹ ṣe. one point five million naira five hundred thousand mo bèrè lọ́wọ́ yín mà. mo deserve ju bẹ́ẹ̀ yẹn lọ iṣẹ́ tó ṣe fún mi ó ti pẹ́ tí mo ti jẹ́ irúṣẹ́ yẹn gbẹ̀yìn káàkiri mo ní ju one point five million naira lọ máa fún ẹ you deserve it. Um, in that case a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Stop! this while I thought I was the only woman with you. You were keeping another woman? I wasn't keeping another woman. She's just... A sugar mommy. Like, is she really a sugar mommy? If a sugar mommy can put you into this hell, eh, what will a bitter mommy do? Mudejo, má bínú oh, mi. Nítorí Ude jọ jọ jọ. Bàbá, àṣé lóòótọ́ nígbà ọkọ mi ní ṣúgà bọ̀ mi. Hmm, Ntàláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ lọ́bọ̀. Bí mo sọ fún wọn lọ́jọ́ kìíní àná, ó pe O ọwọ́ ń pèsè lólè mo ní bí ó ṣe rí nu onírọ́ ni. bàbá hmm? ẹ jọ̀ọ́ kí bá mi wá ọ̀nà àbáyọ. Hmm. kò sọ́nà àbáyọ. bẹ́ẹ̀ ni. kí lè wí. kò sọ́nà àbáyọ. ọ arábìnrin tí ń lò wọ́n yìí gbogbo ẹ̀dá tó bá ti lò pátápátá kò lò wọ́n kù ń lò wọ́n tán yanyan ni ọ̀rí kèrègbè tó bá lómi nù lọ́mọ aráyé ń pọnmi kú èyí tí ò bá lò nínú mo máa ń sá fún ni bó bá fẹ́ gbọ́rọ̀ mi ọkọ rẹ ti dẹrú àjọ. ẹrú àjọ. bẹ́ẹ̀ni. kò yé mi dáadáa kí ló jẹ́ ẹrú àjọ. Hmm. ọ̀rẹ́ gbogbo àdúrà tó ń gbà látijọ́ yìí kì í ṣe pé kò gbà bí ṣe ń gbà ọmọbìnrin ní dáa fún. Ah. tán bá ṣe àwúre fún ọ Kan ṣoògùn fún ọ pé kó o dolówó ọ̀hún ni ó máa lówó lọ. Táyọ̀. gbogbo nǹkan tó yẹ kó jẹ́ láyé ìpátá ọmọbìnrin ni ó jẹ. ó pé Táyọ̀ Táyọ̀ Táyọ̀ omi tó balẹ̀ ayé rẹ̀ dé. bàbá èyí náà ni bá fẹ́ ẹ ẹ jọ̀ọ́ ẹ bá mi wá àtúnṣe sọ̀rọ̀ yìí ara mi ò balẹ̀ ẹ mọ̀ pé ara òrukùn ara ò lè wá adìyẹ tèmi dán. ó ọmọ mi bára ọba agogo tó yá adìyẹ tiẹ àyè ti ṣe kádìyẹ tiẹ náà wórí okùn mi tí ó balẹ̀. wò wò wò lóòótọ́ mú kiri lọ lómi nù bí ó sì wá lómi nù. No ó mọ̀ tó lè lómi mú ọ̀rọ̀ ti di fẹ̀mí rẹ̀ mí. kò yé mi bàbá. sọ̀rọ̀ ọmọbìnrin tí ń lò wọ́n bó bá kú ọkọ ọ̀run jáde kúrò lẹ́wọ̀n tó wà àmọ́ bí ò bá kú ọkọ ọ̀run kù sẹ́wọ̀n ni. Ah! kú báyìí ọkọ rẹ̀ ó ti kú wọn tí ì sinmi ó ti kú wọn tí ì sinmi wọn ì sinmi wọn ì sinmi. tẹ lọ síbi kan ká lọ chill mo láì gbé kódù ṣe disturb space wa. Eh, mm. so kódù sùn kọ́ fẹ́ mọ́. Ah, ah, irọ́ o ó yàn mí jìn. Eh. Ah, irọ́ o ṣe <laughs> má wọrí. ṣètò gbọ́ bẹ́ẹ̀ bébí mi ò fẹ́ kó tẹ̀lé wa má wọrí má kọ́lẹ̀ náà má wọrí má ṣe nǹkan sí ẹ ṣùgbọ́n. go take care of it. Go take care Bye. Judy's birthday. Ah, why not? It's my birthday. Why wouldn't I want to celebrate it? It's my fifth year. You know it's the golden age now, so why not? I, I know it's a golden age, but what about Dako? What will people say? They will think you're callous. They will think you're heartless. I mean, like a mother who doesn't care. Simba, I buried Dako eight months ago. Look, you only keep life me on hold now. Look, if People want to be cocooned in the memories of that Dapo being dead. I, I can't do that. I can't keep my life on hold. I mean, man, live now. She go to. Can my she bet they Okay, are the brothers coming? I want to show my wife. Oh, they were. They're not coming. Well, excuse that one for me. I think it's far more than uh, was death. Better one if not judge it. But as long as you guys are with me, we can proceed with this party, right? Abi? Yes. Kí wa fún. Tí mo fẹ́ now. It's ah, okay. it's fine. Now we mm. can start making plans. Mm-hmm. But listen, ẹni tí mo I want something extra bigger. I want it to be classy, but just a few people, kí everybody jẹ́ bó ṣe wọn, come bó ṣe a nice band. You know how we do so it like now. like a classic party for classic people. You got it. Exactly. <laughs> golden to age. Mm. Yes. So to my golden age. Cheers, baby. <laughs> Hmm. ṣé pé ẹ ti rí raf. àti àti rí o àti wá gan. Eh, eh, but the last time tèmi rí o mo rí passport lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ rí visa Dubai lórí ẹ̀. ó sọ fún mi pé òun fẹ́ travel pé òun máa lọ fún bóyá bíi one or two weeks. nǹkan tó sọ fún mi last nìyẹn. nǹkan tó sọ fún mi náà nìyẹn mo rí passport yẹn lọ́wọ́ ẹ̀ mo kọ̀ rí pé mo pe àwọn ọ̀rẹ́ lọ wọ́n ní pé àwọn ò tí ì rí ó lè ti lọ bí weeks nsìn tí mo ti wà. ìyẹn tí wàá fẹ́ máa bà mí lẹ́rù báyìí ah, o báwo ni o ṣe máa dágbére ibì kan tí kò yàn tún ní ń bẹ̀. ó mọ nǹkan mọ̀ ń bọ̀. one thousand dollars yìí we mo mọ̀ pé o máa nílò owó bóyá o fẹ́ wọ mọ́tò o fẹ́ make calls o fẹ́ sún sóòtẹ́ ọkàn tó fẹ́ lọ you know. yes ma ṣe gan ma. èmi náà dẹ̀rẹ̀ make our connections you know, my máa pa àwọn ọ̀rẹ́ mi kan ní Dubai máa gbé àwọn ọ̀rẹ́ tí mo bá mọ̀ tó go fẹ́ máa bà mí lẹ́rù gan báyìí. sọ́la a tún máa wá náà ni ah, i àti ó máa easy wine. take care rẹ̀ ṣùgbọ́n just call me if anything if you need anything just call me take care ọ̀dà àwọn. Thank you all so much for the love we are A jolly good she is a jolly good fellow, for she is a jolly good fellow. single one of you for coming. I know what we had planned mm-hmm. was much bigger than this, but mm-hmm. due to some circumstances, we couldn't. And I appreciate every single one of you for being here. Please, there's lots to eat, lots to drink. Mm-hmm. Feel free, enjoy. I wanted something small so that we can all enjoy this moment. Thank you for being here. Mm. I really appreciate it. I Love you, baby. Oh, thank you so much. I got you right I here, baby. guys. <laughs> Obviously, to my lovely darling. mm. Thank you so much for showing up for me, darling. Baby, yeah, food, standing. Drink, food, everything. Yes. The waiters will bring the food. Yes, let's find the cake now. <laughs> Thank you. Cake, the cake. <laughs> Yes. Mom, drink, drink. Let's go on the cake, baby. Girlfriends, time to bless the cake. Irú kí lèyí o, Irú mẹ́ta Irú oró, irú pẹ̀tẹ́. àti irú kílẹ̀ yìí irú kílẹ̀ yìí lè yọ ẹ jọ̀wọ́ níbo láyé. nípa kò pọ́sibù kí ló fẹ́ kọ́ ọ̀rẹ́ mi máa sọ èmi ká ah no kò pọ́sibù o we are going to get an event center and a big one at that. ẹ wo Tina sori bí wedding yìí ṣe gbà ní ká ṣe rọra ṣe ọmọ ń bọ̀ owó tá a máa ná ṣì ń bọ̀ and again o mọ̀ pé a ti fowó sínú àwọn business and before the money realize everything will be okay ìwọ ni ká máa ná five hundred thousand nítorí a fẹ́ gba eh, hall wedding. <laughs> èyí tó bá ti wọn ẹni kò sọ lálálálá after all wọ́n ní pé ibi tó bá le la ti ń bọ ọmọkùnrin ẹ báwo ni tiẹ̀ ṣe wá jẹ́ ikọ́ tí mo fẹ́ ní ẹ̀wà dẹ̀ wá rí ni o. no no no Tina a societal wedding means absolutely nothing if after the wedding kò sówó kankan lápò wa. <laughs> Tayo Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. I don't care ìkọ́ tí mo fẹ́ nìyẹn and that is final. láì gbogbo ìrìn alẹ́ tó máa ń rìn yìí kí ló dé látàárọ̀ kí ló ṣẹlẹ̀. ṣebí wọn náà ló sọ pé ibi tó bá lè là ń bá ọmọkùnrin. à so ibi tó bá lè là ń bá ọmọkùnrin òun ló fi lọ látàárọ̀ tó fi lọ látàárọ̀ tó ti ṣẹlẹ̀ dé ṣé òwò táìmù ọwọ́ òwò táìmù ọwọ́ ẹ̀. gbà iṣẹ́ akin ni mo lọ ṣègbà lọ́wọ́ mi. iṣẹ́ akin ló lọ ṣe iṣẹ́ akin. five million naira. Are you serious? Wedding ti dùn lélẹ́yìn, wedding ti dùn, wedding ti dùn. Tayo, báwo ló ṣe ṣe? Tayo. tell when a woman is in love. Oh. And Lord yẹn, I could see a woman in love with her friend's son. <laughs> Wo ó obviously, obvious pé òun ló ń pọ̀ fún mi, òun fall, ni mo so. For sure, Sha. Ah, ọdún the damn lójú ni. You tasted her lips, remember? Ṣé àdàsán kí ló ń ṣe léyìn? <laughs> Bọ̀ ká má parọ́, ah, woman, máa in ń kí Okay you know mo máa pé ẹni tó ti ṣàbíamọ ó jẹ́ kí gbogbo kinní yẹn káwọn ọmọ ti gbà á kó ti kúrò everything still looks intact. motherhood does not kill beauty. Mm, you're right with that one. Hello guys. Hey, Hi, Mama the mama. Hey. How are you? Wow. Excuse me? Yeah. Why do you No, it's okay. I'm I'm done. Uh, but it doesn't have to be. so how have you been? How was your day? Good, not bad. How are you? I'm good. It's good to see you. Mm. Hmm. Ciao. Mm. you my love. Mama! Yeah, man. Mama, you're right. Justice, what do you think you are doing? How do you mean? No, what is that supposed to mean? No, Kini, Kini, to my ìtumọ̀ You are kissing Moro. She came to the club. Um, we stayed together. I didn't invite her, so. But then you started to kiss her. And then what are you learning? For crying out loud, are you not ashamed? Of. Are you not ashamed of yourself? But do you have to be told that she's your mother's age? Yes? So oh, oh it doesn't look like it's, it's a shameful disrespectful act ẹgbẹ́ ìjà ẹ ló ń bá ló ń bá lẹ́jọ́ ń tẹnu bọ́ra yín lẹ́nu are you are you go bright what is wrong with you and moreover that that that old cargo she could die at any time for all I care lẹ́ni tó ti darúgbó tó ti fẹ́ kú níbi táwọn ọmọ kéékèèké àwọn ọmọ àwọn ọmọ iyọ̀ ayé àwọn ọmọ òróǹbó táyà wọn dúró tí gbogbo bọ́dì wọn dúró this glass girl I'm talking about beautiful girls. Moro of all people my my age àwa tati thirty lọ. mo tẹ ẹ tẹ nǹkan tó funny <laughs> it's actually very funny because i'm beginning to like her i'm beginning to like her We like the likenesses is is increasing on a daily basis. I don't know. Um, Sweetheart, mm-hmm. I remember you told me that um, you have a girl, um, uh, someone you're intending to marry. Right. Uh, when are you bringing her home? When do you want me to bring her? Anytime it can be today. Today is still very early. Àárọ̀ la ṣe Uli, uli, lè o lè mi. Tọ́lá ò bá dẹ̀ I don't mind just bring her home. Let her come and meet her, you know, mother-in-law, you know, mother-in-law turn to mother, you know. Okay. I, I really need to see something you are in love with. Okay. Um, I will do just that. Please call her, okay? All right. jẹ́. kó o di ara bàbá yìí ẹ máa kọjá jẹ́ kí obìnrin tó àtọ̀rìn kí ọkùnrin tó àtọ̀rìn káwé tó máa nú mi lẹ́yìn ẹsẹ̀ tura wọn lọ. why you dey talk like that. ẹ má fẹnu fún màálù ẹ lọ síbi tí mo rán yín. ọmọ wa ọmọ yín ó báyọ̀ lẹ́sẹ̀ ó wọ kó máa. least we are safe now. ṣé bó ṣe jẹ́ wọ́n tẹ̀ káàkiri àwọn ọmọ òkè bẹ́ẹ̀ ni sọ́kùtẹ́lẹ̀ sọ́sì oh, ó kúrò àìpọ̀ pẹ̀lú. mi má ṣu ẹ. owó mi ṣí ẹ̀mí ọ̀kọ́ ṣí ẹ̀mí ọ̀kọ́ tébù mi. wọ́n ní kí n wá kí ẹ̀mí mọ̀ sáà olùṣọ́ ní kí n wá sọ fún ẹ báyìí. forgiveness ti ẹ̀ sí nínú diary mi mọ́ kò exist. ó ti máa ṣírí wa báyìí. ṣé bóyá ń padà sẹ́yìn. ṣorí má tiẹ̀ rántí pé ó tiẹ̀ ti tẹ̀lé wọn lọ ọdún èrè. ọlọ́run ò ní jẹ́. bí wọ́n bá fi mi máa sọ méjì dàgbà yín kalẹ̀ bí. ṣé wàá jẹ́ ọmọ kékeré ní géèmù. kò yé mi o ní ìmọ̀kọ́tọ́ rò. ọmọ amúṣíkún wa ni ṣé mo mọ̀ pé first operation ti gẹ́ ẹ̀ máa tẹ̀lé ilẹ̀ yẹn dẹ̀ sí ilẹ̀ kó dáná. what. ó mì pé nǹkan tó mú mi wá ṣe níbàá yìí ni. trust you and I know you can handle it you can do everything for me. tí èmi ò bá fi inú mi ní oyún fífi ẹ̀yìn mi sí ọmọ kan ò lè ní ọmọ lájẹ́ yìí. what. gàdú ló ń bá ọ̀lẹ́yọ̀lẹ́ náà ọ̀lọ́mọ yìí.

èmi ò pé ká má ṣe fàárí káṣá ti máa ń sọ̀rọ̀ wa lẹ́nu àmọ́ ẹ má fojú egbò tẹ́lẹ̀ torẹ́ ni àwọn ò kí ẹ̀yìn ìyálélé ìka tó tọ́ sí mu lọ́wọ́. mi ẹni bí ọkọ mi ayé mi ọkọ mi ẹni tí mo fẹ́ ẹni tó ń ṣe ayé mi bó ṣe òun bó ṣe ń rú lẹ̀ tí inú mi dẹ̀ ń dùn lójoojúmọ́ ah, ẹni tí mo fẹ́ fẹ́ <laughs> <laughs> mo rohun mo rohun fẹ́ àdúfẹ́ tèmi nìkan ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. mo rohun mo rohun mo ro nǹkan mo rówó he ni idiot. o gbé aṣẹ́wó wá kábí mọ́lé. aṣẹ́ kí ni. aṣẹ́wó. níyàwó tèmi. aṣẹ́wó ni. níyàwó tèmi. mọ́nà in my house. ah you brought this to you brought this to my house. kí ni kí mo gbọ́dọ̀ ṣe. ọmọ àlè yẹn kí ló dé kí ló jọ lójú ẹ. Ah. idiot. kí ni kí mo gbọ́dọ̀ ṣe. o ní ti dàlú so ẹ gbá mi létí nítorí mo tún mú ìyàwó mi wá bá yín right. àlè ni ẹ. torí mo mú sẹ́mi wá bá yín ah. Ah. hey. it's okay. jọ̀wọ́ mi ṣeré torí ẹni tán ní kí n má fẹ́ tán fi gbá mi létí ènìyàn náà ni máa padà fẹ́ there's no going back. Oh. You know what? Okay, just wait for me outside. Let me settle with her, and I'll come with you. Okay. Right? Okay, baby. Go ahead can't okay, ìgbájú tẹ fún àwọn àjọ máa yanjú ẹ̀ kí lè sọ. Ó dàgbé ẹ̀rọ ọmọ tó ṣe mí, ìfẹ́ náà sá. Ẹ gbá mi ní etí, ẹ gbá mi lójú. Ẹ ṣe o fẹ́ gbà tiẹ̀ padà. Nítorí mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ mo lóhun. Ẹ wá gbá mi létí. Ah, okay, okay, you actually feel it's abnormal for me to be with her. But it is not for you láti máa bọ́ra ẹ̀mí sùn know all you do you don't mi ti kú wà ní kò jẹ́ kí n kọ bí ara sí yẹn kọjá yìí àwa there is no going back on this mo rò ni mo máa fẹ́ kò rẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe sí. ọmọdé òun ò gbé ìlẹ́fọ̀ wọ́n ń gbòòrò mọ́ adìẹ lọ́wọ́ ọkú onígbókò ṣàfihẹ́lẹ̀ ṣá kò lọ sákìtò kò lọ jẹ when you take your enemy to bed it has more constant pulse. enemy. yes. really. yes. More. the last time I checked She is your friend, and a good one at that. Already, already, ọ̀rẹ́ See, I was only a friend to get to her. She killed my husband. Fọlú, èmi ni mo ní kí ọmọ sọ fún ẹ pé kò sáré rí mi láàárọ̀. Mo mọ̀ yí pé ṣe ẹ̀dá. Mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan fi sí ẹ lọ́wọ́ tó jẹ́ pé o ò ṣe dáadáa. very good at what you do àwọn ọkọ ọlọ́run ni. <laughs> Eh, bẹ́ẹ̀ ni ẹ nítorí chief mo ṣe pé ọ. ẹ fẹ́ pa chief. Ah, ah, pa chief bíi ti báwo ẹ fẹ́ ẹyin ah, eh, kí ló dé tó yẹ pé táwọn bá sọ̀rọ̀ báyìí bíi pípa pípa mo ní kò yé máa mo tiẹ̀ ti sọ pé kò yé pààyàn mọ́. màmá ó rọ̀ wá lọ́rùn ni. mi ò pa chief náà ọ̀sẹ̀ bọ́ ọkọ mi ni chief ẹ eh, mo fẹ́ kó máa bá mi máa ṣọ́ chief káàkiri ni hmm. ìwà ọkọ mi ti change lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ fẹ́ mọ ibi tó ń wọ̀ sùn ibi tó ń wọ̀ jí mo fẹ́ mọ gbogbo bó ṣe ń ṣe lọ bó ṣe ń ṣe bọ̀ ó dá mi lójú wípé níbi kan tó ń wọlé sí tó ń jáde sí so i need you to help me you know, trace his ways so màá lè mọ bọ́kọ mi ṣe ń rìn kó tó di pé ìwọ náà mọ bí ayé ṣe rí we have to be very careful. màmá àgbà tí mo gbọ́ pé ní pé kí n wá ẹ̀rù bà mí nítorí tí ọlọ́run ṣe dárò dá wa. ó tún bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀. àwọn àmọ́ rò pé ah ìyá iṣẹ́ ti dé nìyẹn. ìwọ ló mọṣẹ́ tó ń dé ibi iṣẹ́ àpàyàn ọlọ́run má jẹ́ ń pààyàn mi jẹ́ èmi náà mo lẹ́mìí tó tó yẹn èyí tí mo ní kó bá mi ṣe ni kó bá mi ṣe. eléyìí simple mama ẹ ṣọ́ pààyàn. Ah, ṣé kò sí ń bẹ̀ fm ṣé mo ti pààyàn rí ni. ok ẹ wo eléyìí simple kàkọ́ máa tẹ̀ lọ́kọ́ yín mm. ah, mo ti di ṣíṣe. o ṣe ẹ mi lè fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ ní báyìí báyìí báyìí báyìí ni. kí lẹ́gùn mi ṣe láàárọ̀ tí ó jò màá ní kó gbé kinní yẹn wá fún ẹ <laughs> ọmọ pé mi láì kí n máa ṣe transfer. <laughs> ẹ náà dá <laughs> ilé ìtẹkọ gbé síwájú mi ní òye mi. ẹ ṣé tí ẹ ṣe mọ bíi breakfast kí kí ló fẹ́ ṣe ṣe kàn sí rice fún ẹ. ẹ lórí ẹ jẹ kó jẹ bá. ẹ bá ọ̀rọ̀ àdá ni it's no problem. Ṣadé Ṣadé ok ṣé ṣé tèmi bá wà mọ̀ yìí pé bó ṣe máa pọkàn mi nìyẹn ni ṣé màá wá lajúlẹ̀ kí wọ́n kú wọ́n poison ọkọ mi màá ti wọ́n àkọ́ṣe sí náà problem ti yín nìyẹn it's your problem you can always manage it okay gbogbo nǹkan tẹ sọ́ọ̀sì ẹ expect mi kí n bú sẹ́kún àbí kí n pì what. no ṣe expect mi kí n bú sẹ́kún ni àbí kí n pì i am talking about your father. it's not my business okay ṣe ìyẹn ló ń wọ̀ yín tẹ́ fi gbégbá kínní tẹ́ fi gbégbá ṣúgà mọ́ mi lókùnkùn dùn tell me ṣé ìyẹn ló ń mú yín tẹ́ ṣe yẹn. mommy be get to listen my name is justice and i'm going to fight for nothing but a just cause. If a man is so stupid to have allowed himself to be killed by a woman, that is his problem, not my problem. What? I am going to so get married to Moron and there is no going back on it. Excuse me, Mokoni kí sọ fún yín meeting law Justice. Justice. Did you just talk about my husband like that? Mom, excuse me, you can't. I am talking about your father. Mom, manage your crisis yourselves. ṣe tí máa fẹ́ right I love her and there is no going back ẹ̀yin lè máa fẹ́ tí máa fẹ́ fún mi right, right, let's go, let's go, let's go, let's go. Dance! Ìwọ ìwọ lọ tún ìwọ lọ tún ṣí gẹ̀ẹ́sì. Ìlú kọ́ ní bẹ́ẹ̀. Come, babe, come, come, come, come, come. Ẹ máa wá tẹ, ah. ah ọtí ẹ̀kọ́ nígbà ẹ̀yin lè máa ṣàlàyé rẹ̀ ni ó máa pòkó bàbá òun ló tóbi jù ẹrù tó di sórí bí kò bá dànù wọn kò ní mọ. mo ní kò ṣí géètì fún mi. madam ni má ṣí géètì fún yín sẹ. Ah, ṣé ojú ẹ fọ òṣèré mi bí báyìí ni. níjọ o madam ni má ṣí géètì fún yín. so o ò mọ̀ mí. So you want to tell me you don't know this face? Mo mọ̀ yín. You don't know this face, Abi? So so tó bá ti ẹ̀rọ tó bá rán níṣẹ́ rú akídanidání ọ̀dẹ̀ òpònú afọ́fugbẹ́mu ẹ̀ ó mọ̀ wípé èèyàn máa ń fi tọmọ jẹ àbí. ọ̀gá ló ń pè mí lówó. kọ́sí kankan kọ́rí burúkú lọ. ó ẹ máa lọ. shut up. ó ní ẹ máa wọlé ọlọ́run ò ní jẹ́ òkú re ìjọ tó bá máa kú òní kú síbi ẹrú ẹ wà àbọ̀ wá bá lọ̀rọ̀ títí ẹ wà á kú ọ máa kú sẹ́wọ̀n ni ẹ mọ ọlọ́run mọ ọlọ́run mọ ọlọ́run ọ̀rẹ́ yìí lè pariwo sá. àwọn ṣe ń gbó. If she knows she has lost me to you already, she won't be, she won't be backing like this ọlọ́run dídí gbó bí ajá. tí mo jẹ wọn tí mo tí mo wá tí mo wá ń bẹ tí mo jẹ ń bẹ pé kó jáde lọ́dọ̀ ọmọbìnrin òṣì tó ti darúgbó jù mí lọ fifty years fifty years odidi ọdún kan ló gbà lọ mi i'm only forty nine ibi tẹ́mi àti ẹ̀yin jọ ń ba lọ́mọ yìí ikú ló kù fẹ́mi àbọ̀lórí burúkú ta ló bá wọ̀ sọ̀rọ̀ kò ní da fún ẹ olóṣì játijàti ọmọ èèyàn ọmọ èèyàn kéèyàn olórí burúkú ọmọ wèrè wọ́n ti fi jọba sí ẹ lọ kò ní da fún ẹ kò ní da fún ọ̀gá ẹ ẹ̀yin olóṣì ọmọ tèmi ló mú má bẹ́ ọkùnrin wọ́n. Open this gate! Open this gate! Máa jẹ́ gẹ̀ẹ́tì dànù! Mo rọ̀ o! Ọlọ́run ò ní fire fún ẹ. Ṣé nítorí pọ́nmọ títí ẹ̀dẹ̀ ti wá kú àbí? Nítorí náà lọ ṣe mú tèmi máa bẹ́ tó kì í mọ́lẹ̀. Ó fẹ́ pa kó fẹ́ kó kú sábẹ́ àbí? Ọmọ mi ò ní kú sábẹ́. Ọmọ mi ò ní kú sábẹ́ àfi tí ọba kì í ṣe èmi ni mo bí lókù. Aṣẹ́wó! Aṣẹ́wó mo rọrùn aṣẹ́wó rẹ̀ Jessica. Ó lọ ṣì. Bàṣíkọ́ bàṣí, come and open this gate. Justice! ọwọ́ ẹ̀ ti sọ̀rọ̀ ṣe ń pariwo báyìí náà wọ́n ń bara zara ẹ̀ ní gate. àánú mi ṣe yín ẹ máa gbọ́ ẹ múra sí i. ìjọba á lóhùn orí ẹ̀ wá pé jẹjẹ forty nine ni olórí ìlú ó lè gbọ́ ọmọ mi ó gbọ́ ọmọ mi dání ó lọ sí ó tún jùmọ̀ wèrè. marugo. Ah, tó bá ti dé ní kò bìlí ìbàrẹ̀ ọ̀ má di kò di problem má di problem. kò sí nǹkan máa ṣe mú ìgbà kan mọ́ because n kò ah, ní kò dé ẹ̀sìn. bábọ̀ ọlọ́wọ́ ní kú ẹ̀ ṣé nítorí pé wọ́n ti bẹ́ẹ̀ tí wàá kú àná ìjẹ̀bẹ̀ lẹ́lẹ́ mi máa ń mú tèmi máa bẹ́ tó. Yes, I need to start all over. Yes. yeah. Ah, ẹ ti lọ nìyẹn ni. ah mo ti lọ nìyẹn màá yá. níbo ló wà dàbà yìí. ọ̀dọ̀ làwàl ni owó tí mo ní mo gbé síbẹ̀ mo fẹ́ lọ gbé kí n gbé lọ sí bank. oh that's true yeah. that's true. ẹ̀bọ̀ mo lórí tébù sí o jẹun. mi ò mi ò feel láti jẹun ni ebi ò mi. you have to take something i mean it's, it's, no, no, it's early. màá yá eh. ebi ò pa mi àtọ tí bá dọ̀dọ̀ làwàl máa lọ jẹun ó dà kó burú máa jẹun bẹ́ẹ̀ ọ̀rọ̀ ajá mi. thank you. kọ́kọ́ fún yín lómi kẹ́tì ẹ̀ mú mi kẹ́ relax. Yeah kàn mí balẹ̀ kára mi balẹ̀. yes gbogbo wàhálà tẹ̀ wọ́n máa ṣe kiri every day day in day out you are always there. ṣùgbọ́n pé ẹni tó bá ti restless kò sí nǹkan tó lè ṣe. ẹ bọ̀ tí yẹ kí gbogbo wàhálà tí mò ń ṣe gbogbo ìtọ́jú tí mò ń tọ́jú yín kó tiẹ̀ kù ah, kí ló ti ṣe fẹ́ hàn hmm? bí mo ṣe rí iná ṣé kò tún hàn táwọn ọ̀rẹ́ mi sọ pé àkìlò ah, ìjẹ tó ń dán àkìlò ìjẹ tó ń dán báyìí. ti báyìí favourite food yín àmàlà. Eh? Hmm. yẹ̀yẹ́. ṣó máa ṣe díẹ̀ kí tó lọ ṣá o. no no no no no no kò ṣe díẹ̀ o ní pẹ́ lọ. kí ló dé hmm. ẹ tún dé o ẹ tún dé o ẹ má jẹ́ kí n bá yín jà o ẹ má jẹ́ kí n bá yín jà o ẹ jẹun ẹ máa sáré lọ. sọ̀rọ̀ eh? pé màá ilé ìlejò ó ga jù kí ló kí ló gbogbo inú ẹran gbogbo ń tẹ láìkí ni ti ah, má pa mí léṣe. ẹ jẹ́ o ẹ jẹ́ ẹ jẹ́ mi ò ní pa yín. ẹ ṣanwó. ṣé wọ́n ní jẹun. no mo ti jẹun ìgbà tó pẹ́ kẹ́tẹ́ dé. mo ti jẹun. mo tẹ̀ sí gbàgbé òkè fi náà ṣeré. ah mi ò fi ṣeré o. <laughs> ẹ rí i pé mo fi irú sí dáadáa òmùgbé mo like irú. of course. ẹ <laughs> eh, so darling hmm. since tí mo ti mọ̀ pé ẹ̀ ní pẹ́ hmm. ṣé kí n lọ gbówó ẹ wá. Hmm. yẹ kó ṣe wà lóde lóde owó yẹn ń gé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀. Ah, mo kọ̀ rò pé ìgbà tẹ́lẹ̀ máa lọ sí báńkì. no no mi lọ́ọ́ bá wọn lé ni ẹ kó wà lọ́dọ̀ ẹ á ah, lóde owó mi ló wà lọ́dọ̀ anytime two weeks three weeks one month one year. of course of course nǹkan tó bá ní èmi ni mo ní nǹkan èmi náà bá ní ìwọ ló ní. ẹ kò tó ti parí project ten ṣe fún mi lọ́wọ́. ọ̀rẹ́ hmm, ah, ah. náà lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá tó lè ṣe mọ̀ tó lè ṣe mọ̀ pé mi ní parí ẹ̀ eh. máa parí ẹ̀ kò tún ní jẹ́ ọkàn yẹn. yeah. really. Mm-hmm. mo tún máa ṣe mí sí fún ẹ. oh my darling. Mm-hmm. mo tẹ̀ ní surprise kan fún ẹ ṣùgbọ́n mi ní sọ. really. <laughs> <laughs> you know I love surprises like <laughs> that. Ah. ẹ jẹ kẹjẹ dara o. ah ọ̀nà mú mi wọ́n ń rọ síkùn. Ah, ẹ máa rọ ẹ máa rọ. <laughs> Tòkunbọ̀ kí ló dé? What is it? Tòkunbọ̀. ṣe sùúrù ni o a máa yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. báwo la ṣe fẹ́ yanjú nínú gbogbo ọmọ tó wà láyé bí ọkùnrin ṣe pọ̀ tó láyé ìsìn kí mo rọ̀hún kó dé kí ọmọ mi mọ́lẹ̀ ọmọ òròbó tí mo ṣẹ̀ṣẹ̀ rè ọmọ tí ò mọ kankan ọmọ tí ọmọ yẹn ò tí jà sí ọmọ yẹn ò lájú ọmọ mi ò mọ kankan mélòó náà ni mo bí tí mi ò ní gbájúmọ́ tí mo rọ̀hún wá kì mọ́lẹ̀ ó dé ń lò sẹ́jẹ̀ ó dé ń fẹ́ ọmọ mi lójú ẹ̀mí mi láì tí ì kú mi nítorí Ọlọ́run kókó tí ẹ yé mi nù torí mo mọ̀ mo ró tèmi mọ̀ kó ráyè gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. títí ẹ kókò ṣe fàájì ilé ayé ẹ kókò wà láwùjọ ẹ kọjọ sọ̀rọ̀ kọjọ ṣeré ni. exactly my point. tó wáá pé ọmú ẹ ló wáá mú yìí kò yé mi rárá. exactly my point o exactly my point. nítorí àwọn ọmọ tó máa mú yìí o máa ń lò wọ́n sẹ́jẹ̀ o máa ń drop wọn ni ok tó bá máa ṣerú ẹ̀ ṣerú ọmọ mi ló yẹ kó fi yírú ayé bẹ́ẹ̀ yẹn ẹ ṣọ́fẹ́ kú dànù ni ẹ ṣọ́fẹ́ kú kú òjijì ni ah ó máa fojú sunkún ara ẹ̀ láìpẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ mo máa pábá mi wọ̀ ọ̀nà ẹ̀ ó máa kú o bẹ́ẹ̀ ni mo sọ tí ó bá kí n ṣe tàǹtí mi tó ní kí n sì ṣe sùúrù ni mo ti pàṣẹ títì àti títì kùtì ní Rhode Island bẹ́ẹ̀ ni mo ní kọ́ bẹ́ẹ̀ ni mo ní kọ́ bá mi kó gbogbo Rhode Island wá pátápátá bẹ́ẹ̀ ni mo fẹ́ kórìí jẹ́ ènìyàn. àìsí ìṣe bẹ́ẹ̀ àti títí ṣé tó bá ń bínú bá máa díjú báyìí ni àti ẹ ti fẹ́ bàjẹ́ nìyẹn èmi ò fẹ́ kó ní wọ amẹ́ríkà mọ́ ni wọ́n máa pa ni. nǹkan tó bá wù kó tiẹ̀ sùn kó bá jì mọ́ i don't ah. care yes nígbà tí ìka ẹ̀ tó ń tẹ ìrù ọká mọ́lẹ̀ sí nígbà tí ọká bá wá change ojú tó ṣan wọ́n ní wípé wọ́n lékun sí wọn o wọ́n léjò sí wọn o àná lọ́dọ̀ ó máa kú kú òjijì ọlọ́run lè jẹ́ àpò ah mo rọ́ máa kú òjijì lórí ọmọ mi ọmọ mi là ń sọ my baby that's the only child tí mo ní ìjọ́ wo ni mo ṣèfojú sunkún ọkọ náà tó tún wá kọ ọmọ mi mọ́lẹ̀ ó ti pa lójú ayé mi nìyẹn. má bínú má bá a sọ̀rọ̀ mo máa jáwọ́ ṣùgbọ́n má bínú kí n tó gbàgbé báàgì yìí mọ̀ pé last week mo ṣe bẹ́ẹ̀ sọ pé kò bá mi báǹtì títí sọ̀rọ̀ wọ́n promise láti send bag àti bàtà sí mi pẹ̀lú wig jọ ni mo ní kán má gbàgbé kán bá mi send ẹ̀ ṣùgbọ́n. láti Rhode Island. màá bá rọ. ṣé bó ní nọ́mbà àti títí pé àti títí kùtì sọ fún wọn wípé o fẹ́ báàgì bàtà àti wíìgì wọn á sẹ́ǹdì ẹ̀sìn ẹ̀ ìyí tó ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ sí òun ni kó bá mi gbọ́ jọ nítorí ọlọ́run kó bá mi gbọ́ kó fi ọmọ mi sílẹ̀ àti títí máa dé lórí ọ̀rọ̀ yìí o. nǹkan kò ní kú ni wa. àmọ́ ẹ gbọ́ ohun tí ò dáa ò dáa o mo rò kó wá mú ọmọ inú ọ̀rẹ́ ẹ̀. ìyẹn pọ̀ if tí mo bá lè ṣe yẹn ó pọ̀ ká má purọ́ ká má jà ó pọ̀ má bá sọ. decision ba. Wait, you have a phone call. Oh, damn. Akim. Akim, disengage your guy. Come on, fit on Kuba and we have very important issues láti discuss. Um, these people are only missing, they seem to have um, a very good um, stuff. Genuine enough, you know. So really? Mm-hmm. But you know, tó bá I can shake any. I don't have to. I can mm. pull out, you know. No, no, no. On, uh, on a serious note, I think you can. Um, this is good. It's not bad. yeah. Mm -hmm. uh, okay. Yeah. So credentials don't work. Okay. Oh, it's amazing. Oh my God, me too. Shuri. Zile is always wow. And then the way you double into our different businesses these days. Yeah. Jokes apart. Kato Shejukwe. Oh. We're going to pay the PA from Yola Lakija. Yeah. <laughs> love, love from Lola Lakija. Yeah. If I can be half, even mm. a quarter as rich as she is, I'll be good. Trust me, you can. Really? Just believe it. <laughs> so, Bashari Lele, eh? ẹ̀yin mú ayé aláyé lò ẹ̀ mú ajé alájé lò tẹ bá fi ọjọ́ ọlọ́jọ́ lọ kó bàjẹ́. Kudus bí ìmọ̀ ọkọ sọ. kí ló ní bẹ́ẹ̀ mọ̀kọ́ tí mo sọ kí ló ní bẹ́ẹ̀ mọ̀kọ́ tí mo sọ so last time tí mo wá sí ibi owó tẹ fún mi yẹn owó ẹ̀gbọ́n mi tẹ lórí ṣe ọgbẹ́ Ralph ti yá wèrè. Ralph ti yá wèrè. Ralph ti mo dẹ̀ pè ní Dubai mo pè mi tó travel lọ wọ́n ní báwọn wò ni. Ah! mo dẹ̀ sọ̀rọ̀ kí tó sọ fúnra àfọ̀tà ọ̀rọ̀ sí mi. mo ti jáde sọ̀rọ̀ yìí o mo ti jáde sọ̀rọ̀ yìí wọ́n ní pé tó ohun tí yóò bá wọ̀ oṣù paráàfù ló jáde. Ah. mo ti pààyàn gan mo ti jẹyàn gan wọ́n jẹ́ kẹ́mi. tó ń sọ. I nìkan tó ń sọ̀rọ̀ aláì tí ẹ̀yìn ẹ̀ fọ́ọ̀mù gan ẹ̀ We gan yàrá fún mi. I have actually been acting all along on this while. did you say you were acting? Mm-hmm. Ah, you insulted your own father. You said he died miserably on the lap of a woman. And you call that acting for me? Um, Mom, tí mi ò bá ṣe bẹ́ẹ̀, báwo ni òun fúnra rẹ̀ ṣe máa gbé ọkàn ẹ̀ àti ara ẹ̀ lé mi bó She was right outside ó dẹ̀ gbọ́ gbogbo conversation tèmi àti yín jọ ní. you broke my heart no you broke me to pieces. lọ títí yín ni mò ń ṣe náà ìjà yín ni mò ń gbé nítorí ó dá mi lójú pé mo mọ̀ ìyá tí mo ní pé kò ní bọ́bọ̀ ọ̀hún jáwùrà so everything is for you. see truth is nígbà tí mo rí mo róhun àtọ̀rẹ́ ẹ̀ inú mi ò dùn rárá ìgbà tí títà kí n tún délẹ̀ inú mi bàjẹ́ pátápátá ìgbà tí ìṣirò Khalid àti mayo ṣẹlẹ̀ ẹnu tó mọ̀ pé okay definitely there is something going on tí mi ò mọ̀. <sighs> Then after the one Nikki came into the picture again. wọ́n á pé oh definitely there is more to this nítorí níyì gangan ló jẹ́ kí n mọ̀ òun ló sọ fún mi pé mo róhun ló padà dì ó dẹ̀ lẹ́yìn fúnra yín lè fẹnu ara yín sọ fún un. Hmm. Actually, I I called um, Khalid and Mayor you know, torí ìgbà tí mo róhun tó pa bàbá ẹ̀ bàbá ẹ̀ ò kì í ṣe just anybody ọkọ mi ò ń ṣe ni téèyàn kan máa pàtú ẹ iná kan fish ẹ out ó kàn pàdánù just like that àfi bí ẹdìẹ ẹdìẹ gan wọn máa lé kán tó mu ni eléyìí pa bàbá ẹ dànù just like that ó fi dájú ẹrú ni i mean èmi ò ní jókòó kémi náà máa wò náà kò sẹ́ni tó máa ṣe ìyẹn ni mo ṣe pé khalid àti mi yọ wípé i need them. ẹ ṣe gan ni mo dúpẹ́ ojú ò ní tì í àṣẹ dada yín pàápàá kò ní bàjẹ́. àmì jésù mi. ṣé ilé tí mo ṣẹ̀ṣẹ̀ contract fún yìí please mo fẹ́ kẹ́ handle with care i don't want a situation where Moron rọ tàbí jessica máa mọ̀ wípé i have something to do with you guys in fact tẹ́ bá rí mi after now ẹ mọ̀ mi rí a máa mọ̀ bá ṣe máa pàdé a máa bá ṣe máa communicate pẹ̀lú ra wa torí ti bá rí lẹ́nu wẹ̀ pẹ̀lú gbogbo plans mi fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa rí everything because kò sí bẹ́ẹ̀ ṣe máa rí tẹ́ẹ̀ ní rí mi nírìn àjò yẹn bẹ́ẹ̀ bá dẹ̀ ti ń rí mi nírìn àjò yẹn ẹ máa máa kí mi bí ìgbà tẹ́ ìmọ̀ mi rí mi. ẹ madam mo fẹ́ kẹ́ fi ọkàn ara yín balẹ̀ mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé àwa olófùfù lẹ gbéṣẹ́ fún ibi tí ẹ lérò dé la máa ṣiṣẹ́ yín dé ẹ ṣe kí ni ẹ pẹ̀ pín. thank you very much ẹ bẹ́ẹ̀ ti ẹ rí. màámi tó beautiful jù ẹ lè ní màmá fúnra ẹ ṣe rí ọ̀rọ̀ yìí fẹ́ dàbí obìnrin kan fúnra ara ẹ̀ to decide for my own decisive decision to gba ní òṣùpá lọ ó lọ́rọ̀ ẹ̀ pa ó tó wá dé mi fìd mà kò jẹ́ ẹ̀pà yẹn ní òṣùpá o ó tún fúnra rẹ̀ wá sílé ayé ó padà wá sí àtọ̀ kọjá Pluto gbogbo ẹ̀ wá sí àtìpadà màmá ó wá ta ẹ̀pà fẹ́ni tó ṣòpá. So ẹ imagine ẹ tó sórí ìpara ẹ pa ìtàn lọ́wọ́ ìyá yìí ó jẹ́ pàtàn o ẹ tó sópa wà fẹ́ sọ̀wọ́ fún ìyá ilẹ̀ pa àti ń gbọ́ mama àwa méjèèjì ó wá láti ilẹ̀ tó sópa dandan nìkan san owó yẹn. Ah, ah, ah. <laughs> oh dad there is no problem i trust you guys so uh, handle everything with care. kò ní sí àbí kí ló ń sí. ó pọ̀ létí mm. iṣẹ́ díẹ̀ mọ́ láṣìí díẹ̀ òwúrí ọmọ aláṣẹ la. ẹ jẹ́ kí n máa lọ mi ò fi sílẹ̀. kò ní í ṣe ẹ eh, màmá tẹ́wù yóò rù. no no no no no I don't want to take anything. ẹ wọ́n pe ọ̀ṣà kókó àwọn eh. ọ̀jọ́ wọlé. mẹ́ta àbọ̀ ń bí o. ọ̀ṣà ọ̀ṣà ọ̀gbà wà lé ibi ìṣẹ́ ń bọ̀ tó. mo ní kọ́ jù torí ọlọ́run mo fẹ́ gbẹ̀san bọ́ńgbà tí mo bá wọn sọ wọn gbà o bọ́ kò tẹ́ mi lọ́rùn mo tún wò pé tátú ni mo lè pè tó tó lè bá mi ṣiṣẹ́ kí ṣáà lè make sure wípé mo gbẹ̀san yẹn nìyẹn ni mo fi pe níyì ni níyì fi come into the picture èmi ò tẹ̀ wá mọ̀ pé níyì tún padà sí everything fine well I, thought I lost everything ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tèmi ò tiẹ̀ gbé wípé at least ọmọ ọmọ mi gan bá mi jàjà yẹn. Sherry nígbà tí gbogbo yẹn kọjá I was really expecting what next. Gbangba tí mi ò rí anything èmi ṣe take opportunity náà pé kí n kúkú accept offer tí mo rán wọn try láti mú wá mi fún òun fẹ́fẹ́ mi and that was it. I, did, I didn't I didn't like it. I know but it was it. so um, moro náà wà dáa báyìí sí. ó yẹ kó ti ní accident àbí ṣé plan your work ni. of course. did you say. accident. yes accident. Only business meeting kan mama lo máa lọ fún and then èmi your break ẹ̀ dànù látàlẹ́ àná break mọ́tò to máa gbé so in no time we should hear the good news. ah àwọn ìkàrí o. <laughs> mom bó ṣe fọ́ fún yín lórí issue Khalid àti Bayo hmm. bẹ́ẹ̀ náà ló ṣe fọ́ fún mi. lórí offer, tèmi náà but the only difference is um, mine is big <laughs> and then the same bag tó Badadi gba owó gba it's the same bag mm. tèmi náà fi gbá tí mo fi but another difference is my cash. is. 70 cool million naira. Did you say 70 million? Mm -hmm. You can check it if you want. <laughs> can, I, can I see it? It's your money. ṣé bó wà bẹ́ẹ̀ ni. sorry excuse me. oh my. hello. hello. hello. mo rí mú fóònù mẹ́ta nínú accident nǹkan lọ́nà Ìbàdàn ni. accident. bẹ́ẹ̀ madam tó dẹ̀ wà nínú mọ́tò yẹn ó ti kú pátápátá. ó kú. Okay. wọ́n fi ń pè yín mo rí pọ́kọ mi lọ́n fi store nọ́mbà yẹn ẹ wò ó kì í tẹ́ ẹ ṣe torí yẹn lèmi ṣe ń pè yín. torí kí lẹ ṣe pé. ṣé mo kọ́tẹ́ máa ṣe fẹ́mi. ṣẹ́rí fún ńlá méjì yẹn wọ́n ti lọ́ọ̀kẹ́ mi mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fún mi ní password ẹ̀ kémi fi ṣe kí ni kí n fi something máa mọ́ ń kọ̀ ní gbòòrò torí yẹn ló ń jáwó. lọ́rọ̀ kan ó ti kú báyìí. hello hello. kí ló ṣẹlẹ̀? It's a done Yeah, finally. Moronko Fifi. Ah. Ayé kan mà ló wà o. Ó mà ga o. So bí gbogbo àwọn ènìyàn yìí ṣe fi àwọn ènìyàn dẹ́rù àjọ. So àjọ padà kó àwọn náà. Oko tán yányá. So wọ́n padà dẹ́rù àjọ fúnra wọn. Mhm. Ayé kan mà ló wà o. Definitely. Uh, well, I'm, I'm not happy she died, but Untabashi la máa I will carry you. Justice, please, please, tell your friend to stop loving me. Mm-hmm. bẹ́ẹ̀ mi sọ fún ọ pé ẹni tí ò ní dọ̀la lónìí ni ó kù. bóyá ká máa gbé àmọ̀ pé lọ sókè àgbọ̀n lọ́dọ̀ ìgè bóyá yóò bá wa rí nǹkan ṣe sí i. bẹ́ẹ̀ báyìí lè gbé àmọ̀ pé kúrò ní ìkẹ́ ẹ tó gbé já ìlú elérò òsòkè o. bí ayé ti ń jí ayé gbogbo agbára tẹ́lẹ̀dùwà fi síkàáwọ̀ mi pátápátá ni wọ́n lò pátápátá tì mí. èmi rẹ kọ́ mo ti pinnu pé ní dé inú igbó oníkùn méje mọ́ nínú igbó òní jí ti gbé bàbá mi lọ. ibi ọba lela àti ibọ ọmọkùnrin. ẹ bá ọmọkùnrin nu ọmọbìnrin lèmi. ó ní ṣe ọgbà wípé iṣẹ́ ọdún yìí iṣẹ́ àlòkùnbá n ò sì bí ọkùnrin kankan ìwọ nìkan mo bínú bí ó ti dandan kí n fi ṣe ọdún yìí ọkọ sì ń kọ́ ọmọ dáadáa omi ẹ̀dìrẹ́ ẹni bá mú mi èké ò di ọmọ tani kàtì bọ́ túnútúbú igé ó ti sá lọ. agbára tẹ́jú àjogún fún mi ni tí n bá ṣe bẹ́ẹ̀ tí n bá ní mo tẹríba fọ́ ẹlẹ́ran ara kan onítọ̀hún ò lè lò lójọ́ mẹ́ta kó tó filẹ̀ sàṣọ ilà kan tó ti parẹ́ lọ́ọ̀ rẹ̀ ta ló gbẹ̀mí rẹ̀. ẹlẹ́kọ̀ọ́ ń polówó ikú tantantan. Ah. ikú bó o. olórí n ti ń ṣe kábíyèsí ó lè mẹ́mí wọn lọ kó tó dọjọ́ méjì sọjọ́ mẹ́ta o. tákùtà la bẹ́ẹ̀ di aṣọ ìdìkú ni láṣẹ rẹ̀ di ẹrù ọyá gbà bílẹ̀.